adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó fi àánú ẹ̀ àti ìfẹ́ rẹ̀ kó wájọ ní ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra Umdatul Ahkam ti àfá Abdulgani al-Maqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí a lórí kitabu zakat ọ̀rọ̀ lórí zaka ní ìjókòó alákọ̀ọ́kọ́ lórí ẹ̀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 hadith ẹlẹ́ẹ̀kejì nínú báàbí ni pé ó dá lórí annisab عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس فيما دون خمس أواكن صدقة ولا فيما دون خمس ضود صدقة ولا فيما دون خمس أواكن أوسك صدقة hadithi ó dá lórí nisabi zaka anabisa sallam níbi hadithi tó gbà láti ọ̀dọ̀ àbí sa'id al-khudiri radiyallahu anhu ọlọ́wọ́ bá kí ó yọ́nú sí ó ní anabisa sallam sọ pé laysa fi maduna khamsi awaqin sadaqa ohun tí kò bá tó awaq márùn kò sí zakanú um, àkọ́kọ́ mas'ala tó wà nù àdífì ni pé zakayọ kò lè jẹ́ ọ̀ranyàn nínú dúkìá àbí àwọn dúkìá tí a máa ń yọ zaka lórí ẹ̀ àyàfi tí ó bá tó iye kan nínú owó no ohun tí a ń pè ní nisab an-nisab yìí ó ní májẹ̀mú májẹ̀mú rẹ̀ ó ní márùn àkọ́kọ́ nú ẹ̀ ni pé ṣọ́pù wujubiha májẹ̀mú tí ó fi jẹ́ ọ̀ràn èèyàn lórí pé kí èèyàn ó yọ zaka nínú ẹni nisab wà alákọ̀ọ́kọ́ nú ẹ̀ pé al ẹni tí yóò bá yọ zaka ó di dandan kó jẹ́ mùsùlùmí zaka ó ṣe kìí ṣe ọ̀ràn yẹn lórí ẹni tí ó ṣe ridda àbí ẹni tí kìí bá ṣe mùsùlùmí bákan náà alhuriya ó di dandan kó jẹ́ pé ọmọ ni kìí ṣe ẹrú torí pé ẹrú òun dúkìá lòun mulkun nisab ẹlẹ́ẹ̀kẹta ó ní kí èèyàn ní owó tó tó nisab léètí o ní a máa sọ̀rọ̀ lórí ẹ̀mbí ẹlẹ́ẹ̀kẹ́ni almulku tam kọ́ yẹ pé nǹkan ní èèyàn ni léètó péye tí kìí ṣe pé ààbọ̀ ìní ni for example tèèyàn ní ṣùgbọ́n kò sí lọ́wọ́ èèyàn àbí kọ́ yẹ pé owó èèyàn ni ṣùgbọ́n gbèsè tí ń bẹ lórí ẹ̀gan ó ká owó ọ̀run eléyìí ti hàn pé ó fi hàn pé kìí ṣe mulku tam ni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 lórí ẹni tí ó ní àwọn dúkìá yìí lẹ́yìn ìgbà tó bá pé àkọ́kọ́ dúkìá náà an tattakida lidar wa nasli wa tasmin ó ní ràkúnmí àti màálù àtàwọn ewúrẹ́ yẹn torí láti máa kún ọmọ yé sí kún ọmọ pọ̀ sí ìdínú tó fi ń sin àwọn àgùntàn náà àbáwọn ewúrẹ́ náà àbí màálù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 mudakhar èyí tá a lè kó pamọ́ tí ìṣe tí ó lè bàjẹ́ ní nǹkan ní àsìkò díẹ̀ bákan náà èyí tó tún fara jọ wọ́n o ní al-asal o ní oyin ẹni tí ó bá oko oyin tó bá tó certain uh, kilogram àbí náà kan ní fi wọ̀n o náà zakai ìdí tẹ́lẹ̀ ni pé ọlọ́ni yá yọ lẹ̀bí na ámànú àǹfẹ́kù min tọ̀yìbá ti ma kẹsẹ́ptum wà mímà àkọ̀rọ̀jìnà lẹ́kùn min al'art wípé ẹ̀yin olúgbàgbọ́ ògbòdó ẹ̀nà nínú tí àwọn nǹkan tó dá tẹ́ ṣe ń ṣe pẹ̀lú ọwọ́ ara yín àti àwọn tí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 hadith muqaddima lele zakatul ma'din wal wajib fi zakat bákan náà àwọn zaka àwọn kí náà ń minerals resources àwọn tí a máa ń já tá máa ń yọ láti ilẹ̀ gẹ́gẹ́ bẹ́ àwọn wọ́n pè nǹkan ní arsenic or something náà àwọn crystal náà àtàwọn lead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 so hadith oni laysa ma duna khamsatu awaqin abi awaqin ya jam'u uqiyani oto 40 dirham awaq oto 40 dirham tori hadith aisha radiyallahu anha عنها تني إن الأوقية أربعون درهم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 وإيتي فيها بنت لبون فإذا بلغت إحدى وتسعين إلى عشر ففيها مئة وفيها عقتان طروق الفعل نعم تباتي واقي 76 lọ sí 90 a wà بنت لبون مجي بنت لبون مجي méjì bíntà labun yẹn tó 90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 Ah, tó bá pé bákàrà ní ẹni pé màálù èyí tí a ń sìn tí kìí ṣe wàṣíyà èyí tó jẹ́ bí wild uh, wild one tó bá ti pé 30 fàfíhà tàbàù wọ́wọ́ mẹ́lẹ̀wù sẹ́nà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 so automatically kìí ṣe pé zaka fẹ́ jẹ dúkìá àwọn èèyàn torí àti ran aláìní lọ ni àdísì náà continue wà fi wà fi má dúnà khamsati ausukin sadaqa ohun tí ọba tí tó ausuki márùn kò sí zaka lórí ẹ̀ ausuk ó ní 60 sa sa'i sa'i ti mùdùmùlẹ̀bí tó bá ti pé 60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 wọ́n ní mi'atu wasituna ritlan iraqiyan ó ní eh, òṣùwọ̀n tiẹ̀ tàlíyọ zakanú ẹ̀ ó dìgbà tó bá tó ritl ní o máa kí ni ritl yẹn lítà ní kò ààrùn ok mo rò pé lítà yẹn tán bá máa kọ́ lárábík lam yẹn náà máa ń lò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 àbí nǹkan tá ń gùn so bet mi o ma tí a lè fi wé ẹrú lónìí mi o ma tá a lè fi wé ẹrú now now aha kilo okay 3 kilo 1 retail so 160 ó máa jẹ́ times 3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 ó wálé pẹ̀lú láfmi illa zakatul fitr fi arraqiq àyàfi zakatul fitr tí a yọ fún ẹrú yẹn bẹ́ẹ̀ náà ni ètò wálé ní ọ̀dọ̀ imam muslim abu huraira náà ló gbàwá laysa fil abdi sadaqatun illa sadaqatul fitr kò sí nǹkan kata ẹni yọ lórí ẹrú àyàfi sadaqatul fitr èyí tí a yọ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

àwọn ni wọ́n fẹ́ yọ zàká lórí ẹ̀ ẹn tí ń gba zàká wọn lè gbà ṣùgbọ́n àwọn òde ni ó yọ fún sí àwọn tí a sọ wípé zàká àwọn tí wọ́n yọ zàká wọn àrán mẹ́jọ tá yọ zàká fún láàfún wọn ni àà àwọn ẹrú náà ládàá dúkìá náà padà fún tí ó jẹ́ nǹkan ní wọn torí pé a kìí yọ zàká lórí ẹrú so àwọn àfáà míì wọ́n ní kò sáburú mẹ́ ipé alẹ́yọ zaka lórí ẹ̀ ṣùgbọ́n àdísí ètàkà àti ti Sayyidina Umar násùsù ni tó fi hàn pé a kìí yọ zaka ẹrú àti nǹkan tá ń gùn nǹkan ọ̀gùn náà ṣùgbọ́n zakatu al-rukaz ó treasure oni hadisi tí ó wà wájú an abi hurairata radiyallahu an anna rasulallahi sallallahu alaihi wasallam qal al'ajma'u jubarun wal bi'ru jubarun wal ma'dinu jubarun wa fi rikazi khumsun hadisi wá láti ọ̀dọ̀ abu huraira Ọlọ́run bá kí ó yọ́nú sí ibi anabi sallam sọ wípé al'ujma'u jubarun al'ujma oni àwọn ẹranko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 as a treasure nínú ilẹ̀ tí wọ́n bò mọ́lẹ̀ èyàn ayọ̀ humus nínú ẹ̀ ẹni pé 1 over 5 so hadithi alákọ̀ọ́kọ́ nínú ẹni pé ojúmá àfá tí ó ṣe tíra gangan ó túmọ̀ rẹ̀ ó ní àdábàtú walbahaim àwọn nǹkan àwọn animals tí wọn ò lè sọ̀rọ̀ tí wọn ò lẹ́nu imamu nawawi uh, imamu nawawi ó ní wasumiyat bahima ujma a pe àwọn ẹranko yìí ní ujma li annaha la tatakallam torí pé wọn kìí sọ̀rọ̀ lápipọ̀ wọn ní ujma torí ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àjẹmí ẹni kìí ṣe tí kìí sọ arabic wọ́n pè wọ́n ní àjẹmí ẹni tí ń sọ arabic wọ́n pè náà ní arabi ọlọ́run lò nínú alkùrán àjẹmíyún wa arabi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 responsibility ẹ̀kọ́ so fa idha lam yakun ma'a ahadun tí kìí bá ti ṣe pé ẹnìkan kan bẹ pẹ̀lú ẹ̀ fa in kana ma'aha raqib tó wá pé èèyàn wà lórí ẹ̀ tí ń gùn aw saqin abẹ́ tí ń fà aw qa'id abẹ́ tó gbà mú tí ń fà bákan náà fa jumhurul ulama ala damani ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà jumhur wọ́n ní gbogbo tó bá bàjẹ́ lásìkò náà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 albara ibn hazib ó ní òun ní ràkúnmí fadakhalat ha'itan ló bá wọnú ilé kan fa afsadat fihi ló bá ṣe barna tó wù bẹ́ ó ṣe ìbàjẹ́ tó wù fakallama rasulullah sallallahu alaihi wasallam fiha ló bá wá bá anẹ́bisa sallam wọn bá sọ̀rọ̀ lórí ohun tí ràkúnmí yẹn ṣe anẹ́bisa sallam faqada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 díyà fún àbí ó ti ẹ̀wà kan lẹ́wọ́ ni àbọ́ kan lẹ́sẹ̀ kò sẹ́nì kankan tí ó san díyà fún so ni wọ́n pè ní jubar ẹni pé kò sí nkankan lórí rẹ̀ bákanáà wà fi rukazi khumsun àwọn dúkìá ta bò mọ́lẹ̀ lásìkò jahiliya ta wá wú lónìí tí a bá rí tó bá tóye tó wó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 ó dàbí gẹ́gẹ́ bí ghanima ni tí a yọ khumsu rẹ̀ tá fi sínú baitul mal imam ó ní ó wá ṣe tasrif fún àwọn tí ó bá yẹ so eléyìí ni ọ̀rọ̀ lórí hadithi ó sì dàbí pé orí rẹ̀ náà ni a ó ti dúró so hadith ó fi hàn pé kò síyàtọ̀ láàrin treasure tí a rí ó kéré ni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 Nam. so ibi tí a ti dúró ní ìta bá sọta sọ dédé ọlọ́nkù fún aládẹ́ ìta sí àṣìṣe ọlọ́nkù fún rí ẹ̀jìnwá assalamu alaikum warahmatullah ẹni sọ́ọ̀bù ẹni bẹ́ẹ̀ ni kìí ṣe kìí jẹ́ ìdí same thing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 kí ni equivalent ẹ̀ torí pé ó dàbí market kí náà ń pè uh, stock market uh, eh, tó ó máa ń change so bí wọ́n ti ń change ẹ̀ náà làwọn máa láàmà change ẹ̀ so bet àwọn èyí calendar ni so time tó ń ṣe calendar ẹ̀ ni wọ́n wò wọ́n wo changes tí ó bá nígbà míì وعليكم السلام وإياكم من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

bóyá tó bóyá ẹ̀yẹ ti ṣàná tó mọ̀ ẹ̀ ìbọn látara pé àwọn aṣíwò lè bọ̀ àwa lọ gbára àwọn ìgbà tó bá bí tó ti ń kan lára gbé gbá. ọmọ sẹ́yẹnjú ọmọ sẹ́yẹnjú iṣẹ́ ẹ̀ ni wọ́n sì pè sí ó sì ṣe ó ṣe torí pé ó mọ̀ ẹ̀pọ̀ lè ṣe ni so kò sí tó kan ẹni tí tó bẹ̀ ń ṣe ẹni ó bẹ̀ ń ṣe iṣẹ́ cheap labour ti ń fẹ́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 Eh, adìẹ tó tó owó ràkúnmí márùn èyàn fi ilẹ̀ tí ọmọ tí ó kàn máa wà bẹ́ẹ̀ náà just like that kò sí èyàn láti tà nú ẹ̀ èyàn láti tà wọ́n jẹ all this so àwọn owó tí èyàn bá tà tí ó ní èyàn ọ̀zọ̀ yọ zàká lórí ẹ̀ kìí ṣe orí adìẹ ok ẹjá lọ báyìí ká tó náà now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 ah ni atalii kwa wazee owó hajj ni hajj lọ fẹ́ lọ owó ń ń bẹ yóò tún lọ lọ ní next year so kò sí zaka kankan lórí owó náà ó ti náà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 ṣé nepal lọ́wọ́ máa máa hàn lónìí ẹni tí ò yé mi ni pé wọ́n mọ̀ yí pé ó wà lórí iná wọ́n wá kó torí kó lè kú àgbáwò ò yé mi ni ok. okay. dán ẹ̀wà ẹ̀wà àfẹ́tì lè pòfẹ́sọ̀ ẹ̀ bóun ṣe débẹ̀ nígbà tó bá ní beauty bí ọ̀rọ̀ yẹn sọ ìgbó yẹn bá gbọ́ ló bá lọ síbi bá tó bá parí àwọn tó dẹ̀ ṣe lóko kọ́ọ̀nù pé òun fẹ́ tó kéèsì báyìí tó bá kó ojú àná náà sí ìmọ̀ náà ká ló ló kéèsì báyìí tó bá kó sílẹ̀. tó <laughs> uh, wallahu alam. Eh, eh, kí la pè qaida ó ní pé ẹnikẹ́ni tí ó bá jẹ́ pé òun ló ṣokùnfà ikú èèyàn òun ní ọ̀sán díyà ṣùgbọ́n ẹni tí kìí bá ṣe pé òun ló ṣe okùnfà kú rẹ̀ eléyìn ò ní san díyà kéèyàn gun eh, kéèyàn gun póòlù nepa ní ìsìn tí nepa ọmọ nǹkan kan àwọn múná lọ ti wọn ni ó wá wò pé à ńgbà àwọn múná lọ ń kúkú wá ṣiṣẹ́ náà ó ń ṣe ní kó tó di pé ó ṣiṣẹ́ tán àwọn nepa múná dé ẹ lọ bá nípa pé kí ni àwọn òkúkú mọ̀ pó gun òpó àwọn iṣẹ́ tí wọ́n ní kì ṣe iṣẹ́ rẹ̀ so kò sẹ́ni tí ó mú ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ṣe okùnfà directly ó ní à ń sọ Allahu No. kí ni tó ṣẹlẹ̀ sẹ́ni olówó okay but ó change your mind ẹ̀ pé wọn lọ ájì máa ní but ó change your mind ẹ̀ pé wọn ní lọ next year ni ṣebí uh, tó fi fowó lẹ́nu ṣebí di tó fi fowó lẹ́ bẹ́nu uh-huh. tí next year bá ti ké kó rẹ̀ lọ sí ájì eléyìn ò sínú owó ẹ̀ mọ́ ó ti ná eh, mọ́rùn-ún eh, up till now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

ibùn nǹkan tó bá ní ẹni ó fóun pé àwọn tán fóun ní slot ah, ní pé ẹmú slot yìí dání ìfẹ̀ta ní ó ẹni kankan ní mú kọfẹ́ náà ni so that is it now owó tẹ́yàn bá kójọ tí ń bẹ ńlẹ̀ kíkójọ yẹn kò mí ní pé èyàn kó sí báǹkì o ń bẹ ní àṣẹ báǹkì owó tẹ́yàn ń lò kódà bẹ́yàn fi ń ṣe business ni tó yẹn tó sì wà lọ́wọ́ èyàn up till now tó sì wà lọ́wọ́ èyàn títí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 ipe èyàn yọ so eight one gbà ní oṣooṣù yẹn lọ́dún sí forty two million pé tí àwọn àgbà ní oṣooṣù sí ni yóò wà ní kàkà tí yóò yọ pé tí wọ́n á ní oṣù wọ̀. lórí tí mo kọ́ bẹ́ẹ̀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 ok mo ní mo ní nìzọ́ọ̀bì yẹn lọ́wọ́ báyìí sí ọ wà nílẹ̀ kó tó tó sùn méjì mo ti gbà nú ẹ̀ ó ti less kó tó tó sùn mẹ́rin mo tún ti gbà ó ti pé ó tún ti less nígbà tọdún wọn wà fi pé owó yẹn up till now ó ti less ó ti less náà ni bó ni mo sì fẹ́ yọ zàkánú ẹ̀ kò tí ì pé ní zọ́ọ̀bù torí pé tó bá pé ní zọ́ọ̀bù yẹn ó láti pé ọdún lọ́wọ́ mi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 èèyàn ò ní yọ zaka rẹ̀ náà àrẹ àfà ṣe bí ilẹ̀ ẹ̀ sì wà owó ni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 ìbá pé kò ní ó ní ìdí oyún òkùnkú talẹ̀ náà lọ́nà se tó bá fẹ́ ṣe àbí ebi ọmọ pa yóò fi rẹ̀lẹ̀ yóò talẹ̀ yóò jẹun so automatically so olówó ni so ọ̀nà tí ọba wá gbà yọ ẹ̀tọ́ ọlọ́run ò ní ń bẹ lọ́wọ́ rẹ̀ Allahu alam